pẹ̀lú ẹ̀sìn Islam bákan náà kó jẹ́ ká wọ àlìjẹ́nà pẹ̀lú àwọn tí wọ́n jèrè nínú Islam innahu waliyyu dhalik wal qadiru alayhi ìrẹ̀ olúwa ìrẹ̀ ló ń gbọ̀wọ́ wa lórí ilé ìtaṣọ́ ìwọ nìkan ló sì lágbára àti ṣe bẹ́ẹ̀ fún wa a Nisa' Quran chapter 4 òun la ń ṣe rẹ̀ lọ́wọ́ aya 66 ibẹ̀ láti gbé tafsiri wa lónìí insha Allah أعوذ بالله من الشيطان الرجيم ولو أنك تبن عليه أنك اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم لكان خيرا لهم واشد تثبيتا واذا لاتينهم من لدنها واذا لاتيناه من لدنا اجرا عظيما ولهديناهم صراطا مستقيما ومن يطع الله ورسوله فأولئك مع الذين فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك فضل من الله وكفى بالله عليما lẹ́yìn wíwọ́ olúwa ní olùsọ́kò lọ́dọ̀ àṣẹ̀ìtàn àwọn ọ̀nà ọ̀rọ̀ lọ́n ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ tí olúwa sí alùkáwà ní bóhun ó máa sọ èyàn al-Qur'an al-Majid wípé ọwọ́ ìbàjẹ́ kan ò ní kàn níwájú àtẹ̀yìn gbogbo ògbà táwọn ọ̀tá Islam ń gbìyànjú láti yọ kúrò àti láti fi kún al-Qur'an dojúmọ́ ni rọ wọ́n tú kí ló dé nítorí pé Olúwa ṣe ní ìwé kan tó ṣe é há sórí kódà tó bá rọrùn tẹ́ bá lè gba al-Qur'an al àwọn mùsáàfù tẹ́ ń rí lọ́wọ́ wa yìí tẹ́ bá lè gba gbogbo ẹ̀ lọ́wọ́ àwa mùsùlùmí pẹ̀lú ọlọ́run omi torí pé ń bẹ lórí àwọn èèyàn tọ́kankan ò níta dànù kò síwé mí tọ́lọ́run bá sọ́tọ́ ààyè yìí kò sì sí ìwé mí tí ààbò ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ tó jẹ́ kó sọ ọlọ́run láwọ́lá sọ alùkùránì kalẹ̀ kó lè máa jẹ́ ohun tí ó ṣe rántí ká ha tàbí mọ́ rántí rẹ̀ àwọn ọlọ́run láàmà sọ àwọn ọ̀nà tọ́lọ́wọ́ bá ń gbà sọ alùkùránì òun náà ní látara àwọn ọmọ tí ń ha sórí àtàwọn àgbàlagbà tí wọ́n ha sórí ó yàtọ̀ sáwọn e ṣùgbọ́n alùkùránì láwọn tí ó ká láti àràfí báyìí dé fi tí ó fi tán ọlọ́run lọ́mọ yí wọn ti mẹ́ láyé eléyìí jẹ́ àjò lórí ọlọ́run ọlá èyí tí bá mùsùlùmí abẹ́olúwa kó jẹ́ káà náà nípin nínú ọlá bẹ́ẹ̀ ilé bá ti rí ẹnìkan àdúrà mọ̀bẹ̀ olúwa kọjọ ọjà rí kó serú orí ìfẹ́ mi náà olúwa tẹ̀síwájú lánàá àwọn àyàtà gbéyẹ̀wò òun náà ni àyà 64-65 èyí tí olúwa sọ fún wa nípa pé dandan ni ká tẹ̀lé àwọn òjíṣẹ́ ìwátá sí ti mọ̀ pé kò sójíṣẹ́ kan mọ́ Muhammad òun nìkan náà ìlànà rẹ̀ sẹ́kù tí gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire látìgbà tá ti gbáná bí dìde tálkìyàmà fi tó àfikọ́ tẹ̀lé Muhammad ẹni tó bá pọ̀ láì tẹ̀lé Ànábì kò ṣoríire fún ọ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn jẹ́mì só nínú Ànábì Ànábì ní kò sí yẹ̀wúdí kan àbí Nasara kan kọ́ wá gbọ́ pé wọ́n ti gbé mi dìde lójíṣẹ́ kọ̀ wá gbà mí kọ́ máa tẹ̀lé mi kọ̀ gbà mí gbọ́ kọ́ máa tẹ̀lé mi àfikọ́ jọ kan náà ní tí ó wọ̀ náà kí ló fà kìí ṣe pé àta jẹ́ mùsùlùmí nìkan ló jẹ́ dandan ká tẹ̀lé Ànábì dandan ló kí kírísítẹ̀nì ó tẹ̀lé dandan ló kí jíù ó tẹ̀lé nítorí pé gbogbo wọn pátá làsọsílẹ̀ nípa Muhammad ó wà nínú ìwé wọn ẹnikẹ́ni tó bá kọ àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀ ìdí nìyẹn tánàbí sallallahu alaihi wasallam fi jẹ́ sọ pé àfikọ́ jẹ́ kanáà àti ọwọ̀ náà àti wá gbọ́ ìgbà tó ń kó di dandan fẹ́lẹ́ pé وَمَا أَرْسَلْنَا من رسول إلا ليطاع بإذن الله àwọn àgbéyẹ̀wò tàná nìyẹn ọlọ́run ni àrán òjíṣẹ́ kan bí o ṣe pé òun ta torí rẹ̀ rán wọn òun káwọn èèyàn máa tẹ̀lé wọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nígbà tí wọ́n túnmọ̀ pàwọn sábòsí àbòsíwọ́ ẹ̀rí padà hàn ó padà clear gbangba sí àwọn jíù nílùú Madina al-Munawwara tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n díbọ́ níbi páwọn mànábì wọ́n sì ń sọ páwọn gbàgbọ́ pé kìí sóhun ni wọ́n sọ fáwọn nípa rẹ̀ nínú ìwé àwọn ṣùgbọ́n lẹ́yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí wọ́n dojúkọ àti àwọn àmì táwọn náà mọ̀ pínlẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ànábì ọlọ́run lẹ́ni fàpẹẹrẹ àti sọ fún wa kọjá rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ rán àwọn ikọ̀ kan lọ sí gaswatul amba ànábì wá sọ pé ìrẹ́ house, ire ìrẹ́ lamiru lọ́wọ́lọ́wọ́

eléyìí náà àwọn àmì ni ara àwọn àmì òun ni wá ti Salman Farish tó wá láti Persian sílùú Madina ó sì wá ń jókòó wájú ànábì tí gbàsílá isi observe gbogbo ohun tí Olúwa sọ tó bá wọn sọ nípa ànábì ìgbẹ̀yìn orípọ̀ wà nú tí àwọn bó ṣe wà ní ọwọ́ wọn dòní inú Aísáyà inú ìwé wọn olúwa ni a ó fi ìwé náà fún ẹni tí kò mọ ìwé a sọ pé mo bí ka ka èyí yóò sọ pé mi kò mọ ìwé ohun tí ò ti ṣẹlẹ̀ ohun ìbí ànẹ́bì gbónáhun ikra bí ismi rọ́bìká tánàbí sọ pé lásìtò annẹ̀bì kọ́ọ̀rí ọlọ́run ti sọ kalẹ̀ náà àtàwọ́ra ó ti wá nùwé wọn òun ló bí gbólóhùn pé walau annahum idh-dhalamu anfusahum lẹ́yìn ìgbà tí wọ́n náà ti mọ̀ pé àbòsí lásẹ mọ́já tanra wa ànábì yẹn lélẹ́ yìí kí ló yẹ kí wọ́n ṣe já úkà ó yẹ kí wọ́n bá ọmọ ọmọ ni fastaghfaru la tọ́ ń ṣe dákù tọrọ àforíjì fún alọ́dọ̀ lọ àti gbọ́gbọ́ wastaghfara lahum rasul kó jíṣẹ́ sì bá wọn wá foríjì ọlọ́run lawajadu Allaha tawwaban rahima ọlọ́run wọn bá bọ́ ọlọ́run lọ́ba tí foríjì náà bá ti kẹ́ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a bẹ́gí ọmọ wọn lọ́wọ́ tán tó yé wọ́n ṣe bí pé abẹ́ ọ̀gá wọn lọ́wọ́ nínú ọ̀rọ̀ mi Olúwa sọ ní yàrífúkà wọ́n mọ̀ ìwọ ànábì kàmá yàrífú àbùná àhù bí wọ́n ṣe dá ọmọ wọn mọ̀ wọ́n dá ọmọ jù bẹ́ẹ̀ lọ́pàá ànábì ọlọ́run ni èyàn àwọn yahudi eléyìí ló fi hàn pé wọ́n ṣàbòsí nípa mímọ́ gba ànábì lójíṣẹ́ ọlọ́run wọ́n ṣàbòsí ẹ̀wà rẹ̀ ìtọ́ jẹ́ baríbakú bá clear òun títakú pé irọ́ ni èésà nábí ọlọ́run èyí tọ́lọ́run ọba àlékẹ́lá sọ pé iná wọn ti wá jó dórí kókó sọ fún ọ̀rẹ́ Muhammad jíjá tí wọ́n ń jọ pé èésà nábí ọlọ́run ọba yìí wọ́n mọ̀ pánábí ọlọ́run ni ọ kọ́ wá lè mọ̀ ìrẹ́ Muhammad pé wọ́n mọ̀ pánábí ọlọ́run ọba ni ọ sọ fún wọn pé nẹ́dẹ̀rọ àbúná ànáwà àbúná àkún wà àǹfúsà náwà àǹfúsà kún fún mọ́ nẹ́bẹ̀tẹ́hì fanajà alù lánàtàlá alẹ́kẹ̀ẹ́dìbì pé kí wọ́n pè àwọn ọmọ wa ẹ mú ilẹ̀ ń jíù Madina torí pé àti sọ kọjá pé àwọn jíù sáájú ànábìdé Madina àwọn bànú Nadir àti bànú kọ́ínù kọ́

ó sì wá nínú tó jẹ́ kí wọ́n sọ pé kì í sànábí ọlọ́run but at the end of the day èyí tó kílẹ̀ ọ̀rọ̀ nìyẹn ọlọ́run sọ fún wọn pé kún kó àwọn ọmọ wa wọ́n náà káwọn ọmọ rẹ̀ jáde kó àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ káwọn náà kó àwọn ìyàwó wọn jáde ẹ kọjá sẹ́yìn òdì ìlú ẹ mọ́ sí pé láàrin ìlú tóye kẹwàá ṣe kí ni ẹ ṣe pé tún manabtahid ẹ ṣe pé pé kí bínú ọlọ́run sọ̀kalẹ̀ lẹ́ni tí máa ń parọ́ lórí tó bá jẹ́ pé mi Muhammad mi Isa nábì ọlọ́run tí mo ń claim kó ànábí ọlọ́run bá ní mi kíbinú ọlọ́run sọ̀ lé mi lórí ṣùgbọ́n tó bá jẹ́ ànábí ọlọ́run bá ní mi tẹ́yìn jíù lé mi ẹ́sà ànábí ọlọ́run kíbinú ọlọ́run bá yín sẹ́rí pàṣẹ nítú àwọn òkú gbé ọ̀wá ọ̀ wọn jáde wọ́n lọ bá wọn pé ibẹ̀jọ fọjọ́ sóní ni ẹ̀wà wọ́n ta ní ọwà kánábí ọlọ́run sí pè fún ẹ̀yin olè rúlà eléri ibú yín mọ̀ pánábí ọlọ́run ni lẹ́ntàkó pé kìí sánábí ọlọ́run eléyìn wọ́n pè ní mùbáhálà kásẹ̀ mùbáhálà ìgbèrè ẹni ṣépè ní agbọn ìgbéyàwó ohun tọ́jọ́ wà wọ́n èpè oní mùbáhálà sóyé ọkọ àti ìyàwó èyí tó ṣe pé nínú Islam pàápàá nínú Suratu Nur olúwa ní ẹnikẹ́ni tó bá sọ pé lágbájá ṣe zìnà súnmọ̀ lámíyá tó bí àrùbá tó ṣòhádà rí ẹlẹ́rìí mẹ́rin mú wá kúnra rẹ̀ jọ pé gbogbo àjọ orí papọ̀ kó ṣe zìnà fàjìlídú ọlọ́ni wọn E si gbọdọ gbẹ̀rí wọn jẹ́mọ́ láyé tí a bá fẹ́ sọ pé yẹn ṣe zìnà ni ṣùgbọ́n ọlọ́run ní ṣùgbọ́n tí ọkọ ìyàwó bá fi sọ pé ìyàwó òun ṣe zìnà ẹ ní pé kọ́mọ́lẹ́rìíwá o ẹ tọrọrọ ti ẹnìkan tó tẹ̀lé kí ó mọ̀ búra lẹ́ẹ̀mẹ́rin yóò pé òun bọ́kùnrin lórí ìwọ ìyàwó ìbúra kan dúó fún ẹlẹ́rìí kan yóò tún búra lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ yóò búra lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ yóò búra lẹ́ẹ̀kẹrin tó bá di ẹlẹ́ẹ̀ka àrùn kọ́ fàlàánà yóò a pé kíbinú ọlọ́mọ bẹ lórí òun tó bá jẹ́ kóhun ọ̀bọ́kùnrin lórí rẹ̀ tẹ́ kóhun parọ́ mọ́ ní kọ́lọmọjọ́ òun orúlà nínú ìbínú tọ́kọ bá ti sọ eléyìí tán eléyìí ni wọ́n pè ní àlìhàn nínú kíkọ rẹ̀ nílẹ̀ ìkọrẹ nílẹ̀ tó ẹ́ pé láánà ìpè la fi túká tọ́kọ bá ti sọ ilé ìtàn ìgi wọn ti já kò lè so mọ́ láyé tọ́kọ bá fi lè fi allegation pé yàwó mi ṣe sì náà kẹyàwó rẹ̀ kò gbọ́dọ̀ fi allegation yẹn kan àfi kó rí evidence tó proof proof náà ni kó sọ pé òun rí ọkùnrin pẹ̀lú rẹ̀ tí ń bá sùn ṣùgbọ́n tó bá jẹ́ lòmíì ló mú rẹ̀sùn yẹn wá òun mẹ́lẹ́rìí mẹ́rin wá kúnra rẹ̀ nígbà tọ́kọ ìyàwó bá sọ báyìí kan ọ̀ràn ti wà lórí ìyàwó sí àmọ́ pọ́kọ̀ ìyàwó ti fi làánà yọra ti ẹ̀ pé kí làánà ọmọ bá òun lọ tó bá kò ń parọ́ mọ́ ẹni obìnrin náà tó bá fẹ́ takò ọ̀rọ̀ yẹn pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá takò tó bá ní ẹmọ́ òun lẹ̀ sí pé ẹ àṣìṣe ní ẹ̀hẹ́n kí ni ó wọ́n sọ obìnrin yẹn ló kò pa tó bá fi tìjú kánù tó ní ẹ́ ẹ́ òun faramọ́ òun faramọ́ kí làánà ọmọ bọ́ rọ́lọ́pá pè lọ́wọ́ wọn náà ní lọ

tí wọ́n láàánà wọ́n ṣépè lera wọn lórí nítorí pé wọ́n jiyàn pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sí ohun tó lè ṣẹlẹ̀ tí wọ́n ìfẹ́ra wọn mọ́ tí gbogbo obìnrin tí ń bẹ láyé bá kú tó wá kú obìnrin yìí nìkan ọkùnrin yóò gbọ́dọ̀ fẹ́ padà mọ́ bẹ́ẹ̀ lóbìnrin yẹn náà gbọ́dọ̀ fẹ́hùn náà mọ́ ṣùgbọ́n ní agbègbè tí èsẹ ti pa fẹ̀sùn kan rẹ̀ ni lórí ọ̀rọ̀ òdodo ni irọ́ ni rọ́lọ̀ ń pa Islam ẹsẹ̀sìn ẹ̀sìn tí wá lẹ́sìn eléyàn náà mọ́ ṣe mùbáhálà lé lórí ìgbéra ẹni ṣépè eléyìn náà ti wáyé rí bá ṣe gbọ́ àfá àtán pè ní sànà ọlá òun àti gulamama dìjọ ba mọ̀ bá hálà bá ṣe gbọ́ àfá ìjẹ́ ni tí ń gulama ahmad tó dá ìjọ amadíyà lẹ̀ wọ́n jọ sẹ̀mí ń gbà gulama ahmad pẹ̀rà rẹ̀ lánàbí ọlọ́ ó pẹ̀rẹ̀ lánàbí Ìsá eléyìí àtẹ́síkírọ̀ wọn bẹ́ mìbà english fashion wallahi mo ní lọ́wọ́ tèmi náà ká mẹ́bẹ̀ ìgbà yá tó bùse gada ọlọ́nà ọba ma ń sọ̀kalẹ̀ wá sí kọ̀dìyà ní àti ma ń bá òun ṣe mítíìn Gula Muhammad eléyìí ni àfáà wa Sanaullah tí wọ́n jọ sẹ̀mí ń gbà yẹn eléyìí lọ́ta kò lé lórí pé ó dájú pé ẹni òfò ní ọ ẹni sìnà ní ọ eléyìí sọ̀rọ̀ ọ̀rọ̀ bú ni ẹ̀rì pé wọ́n jọ ṣe kí ni mùbáhálà láàrin ara wọn gẹ́gẹ́ bí ohun tó wà lákọsílẹ̀ tá lè pé mú eléyìí ni wọ́n pè ní mùbáhálà naam níbi mùbáhálà yẹn ibẹ̀ làsírí àwọn jí ìlú Madina ti tú pátápátá wípé wọ́n mọ̀ kó jíṣẹ́ Ọlọ́run ni Muhammad

wọn ọba bọ́ ọlọ́run ọba lọ́ba tí ma ń forí ọba tí ma ń kẹni sẹ́rí ohun tó ṣẹlẹ̀ láàrin ìdájọ́ rẹ̀ ń bẹ lórí ẹnìkan kan bá bá ẹnìkan ló kọjẹ́ abọ́ ọsà ìdá fún lẹ́yìn ọwá lọ ń tọrọ àforíjì ọlọ́run you need to clear yourself in front of him or her ọgbọ̀rọ̀ lọ bá sóyé kọ́dẹ̀lọ sàfọ́mọ́ ara rẹ lọ́dọ̀ rẹ̀ pé dákun foríjì mi bíbẹ̀ bá kọ́ lópin ìgbà tó ti ní ìwọ ọmọ èèyàn nú kí ló dérí lópin ìgbà tó ti jẹ́ pé ìwọ ẹlòmí wà nú rẹ̀ ò ní option ìtọrọ àforíjì ọ̀ka

dákun foríjì ẹ̀kọ́ rí ní ọjẹ́ fọmọ ẹ̀ náà pé àṣé lópin ìgbà tí wọ́n bá sa ìdá sẹ́nìkan ọ̀nà tí mo fi lè rọ́nà lọ ní kí n ṣe kíní kí n sọ pé kó foríjì ìgbà míì o lè mọ́ sọ pé kó foríjì ọ kọjá pé ọ bọ́ síta gbangba ni lọ pé ohun tí wọ́n sọ ń pa alágbájá gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ kò rí bẹ́ẹ̀ o sóye ó tún ẹnìyẹn ṣe ó tún wọ́n sọ ò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n kí ni ẹjáwọn èèyàn lè ṣe lónìí àbúmọ̀ṣe popular tó àwọn èèyàn pé àṣẹ́yàn yẹpẹrẹ ní mí lọ gbé pàdé ọlọ́run káwọ bó ṣe rúúlà lọ gbé pàdé ọlọ́run gbogbo ẹni ta bá ẹ̀mí rí ọmọ sọ fún wa pé bẹ́ẹ̀ ẹ̀mí bó pé kí ní ó ṣe òun oníhun ó ṣe ọba ni wá ní ó mímọ̀ mọ̀ fi ìrọ́bò òdodo mọ́lẹ̀ àti nípa ìmọ̀ọ́mọ̀ yajú lẹ̀ tapo òdodo torí pé orí ibú tí ń bẹ́m̀bẹ̀ pọ̀lẹ́gbẹ́ o ẹ̀kọ́ rẹ̀ ọba nípa àwọn jí mú fi olúwa Muhammad ọlọ́n fi rẹ̀ bura àbítà lólúwa Muhammad láyú minún wọn ò lè jólùgbàgbọ́ láyé hátà títí yóò kàfí ma ṣájára bẹ̀ iná tí wọ́n fi fi ọ́sẹ̀ ó ń dájọ́ nípa ohun tí wọ́n ń ṣe àríyànjiyàn sí láàrin ara wọn ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí ọdẹjá lọ́wọ́ àdísì ànẹ́bì àdísì òsùwò lẹ́fẹ́ ká fún àyìn èmi ò kan ẹ̀rì àbẹ̀rì ẹ̀rì mọ́ sọ yí fún kò sí ohun tí máa tẹ́ àlè súnà òdodo lọ́rùn tó ju pé ẹjá wẹ́rì lọ́nu Kùránì àtàdís àbí inú rẹ̀ ó dùn tó rọ́n tó ń fẹ́ ni ṣùgbọ́n àwọn bídí àwọn ní nafsula wa láyé yọ́takú ni ó lè pẹ́ ẹ̀yìnlẹ̀ mọ́úntẹ́gbẹ̀ mímọ́ mọ́gbà nídìí kí n báyẹ̀ jiyàn mọ́ mọ́tí ń se ọmọ kódòdó títí dìgbà tẹ́ fi fi ànábì sí ẹni tí ó dájọ́ láàrin nípa tẹ́ máa ń ṣe àríyànjiyàn thumma la yajidu fi anfusihim haraja mimma qadaita wa yusallimu taslima wọn wá ní ní kíníkíní kan náà kan wọn tó bá ti sọ̀rọ̀ tán tó yé àfikún ojú wọ́lẹ̀ fún tó bá sọ ìrẹ Muhammad àwọn olùgbàgbọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́dún kan ní ọjọ́ ọba central mosque ọjọba àbàdàn kìí ṣe ti ṣakímí o lórí ọ̀rọ̀ sísọdún lọ́jọ́ tí wọ́n ń gàràfà nítorí pé oṣù tó lé ní Nàìjíríà ó yàtọ̀ wọn àti tó lé ní Saudi oṣù ti lé Nàìjíríà àwọn ará Saudi láwọn òrósù ọjọ́ tó di 2 làwọn ní 1 on the 9 sí ní àràfà máa on the 10 oṣù Zulhijjah ní kíní lè yà máa jẹ́ on the 10 yẹn ní nigeria ṣe dédé 9 ní Saudi Sultan wa nítọ̀ oṣù wọn papọ̀ àwọn ọmọ sọdún wa kún ọmọ gàràfà àti wọn elé ló wuyewuye lọ́dún yẹn bẹ́ẹ̀ elé wuyewuye lọ́dún yẹn wọ́n pe ìwé kan ní memoranda tí wéyàn wá sọ́dọ̀ tèmi náà ń bi pé kíkálùkù yẹn sóyé àsìkọ́ lẹ́yìn ká kọ́ tán wọ́n ní ká mọ́ bọ̀ níbàdàn ohun tó bí 3 days conference yẹn ni ibi tí wọ́n ń lọ ní lọ́jọ́ yóò mú jímọ̀ lọ́bẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ wọ́n ní irun tí sultan pàṣẹ irun ọ̀dá irun yẹn ọ̀dá irun bú ni kí ló dé táàfimọ̀ ṣe léyá gbogbo ọ̀rọ̀ tó jọ jímọ̀ pátá gbogbo àwọn olùmọ̀tọ́ sọ̀rọ̀ àwọn dàkàtírà tó parí àtàwọn ti Nàìjíríà ohun gbogbo wọn sọ ni ngbódíjọ́ sátidé the same thing ẹyọ ẹnìkan tí mo rántí sátidé yẹn tọ́rọ̀ ti ẹ ọwọ́ 12 ń bọ̀ lọ sọ̀rọ̀ òun náà ni àfáwà gbadada yẹn tán ti wọn pẹ̀lú ìdí wọ́n wà ní wọ́n àfá àyẹn kọ ọ̀rọ̀ tí ẹ̀ pé irun yẹn dá pé ohun tó sì múrù yẹn dá ni pé irú rẹ̀ ṣẹlẹ̀ lọ́dún tánàbí sí ájì ìdágbèrè ìtàn pé ìgbà tánàbí dé lu ànábì sọ fún ara lu pé ni yóò mú tẹ́rìwé àtọ́rọ̀ lálọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹjọ àwọn ará ànábì rárá lọ́jọ́ ọ̀tún lánàṣẹ̀ jọ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ anábì wá sọ wípé oṣù táwa ń kábọ̀ láti Mẹ̀dínà o sẹ́mọ̀ kó sùn Mẹ̀dínà yàtọ̀ sí Mẹ́kà ní ọ̀la lẹ́kẹjọ ṣùgbọ́n wà tọ́yẹ́ pọ́dọ̀ yín láti oṣù yín lálò ajẹ́ sọ anábì ò sì gbé dìde pé ẹlọ́sọ fún Mẹ̀dínà o wọ́n ti mọ́ ń sọdún tẹ́lẹ̀ kó tó di pé ẹmọ̀ pé léyà tó wá wá wá wá ṣùgbọ́n torí pọ́ mú ike ẹntọ́sẹ̀ parí sánáwì ń gba ilẹ̀ ń tọ́ sọ̀rọ̀ kódà wọ́n sọ̀rọ̀ ń jọ yẹn pé bàbá rẹ̀ láníkọ́wà wọ́n lọ sọ̀rọ̀ sáwọ̀ ọlọ́mọ ńlé táà lè mú wá lọ́jọ́kò ìgbà tó di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta èyómùl ahad ọjọ́ sunday àwọn àwọn òpin náà dẹ̀kàtírà ta ní tó parí ń Saudi àfà alágbájé sọ̀rọ̀ àṣẹ torí pọ́rọ̀ tóun náà sọ sí déédéé títọmọkùnrin yẹn ní wọ́n fi ti àwọn sẹ́yìn pé ẹ ti gbọ́ pé irun yẹn ọ̀dá ń jọ́ kéní irun yẹn ọ̀dá ń jọ́ kejì sẹ́mọ̀ ẹ́fẹ́ lè mọ́ dùn fúnjọ́ kẹta mọ́ pé kí là ń tún láì jámọ́ lọ́jà ẹ́ àwọn yẹn ti ń túká díẹ̀ lókù wọ́n lọ fi àfáà sí ẹnu ọ̀nà tí program fi parí wọ́n fún gbogbo àfáà tó kù ní 45 minutes wọ́n á fún àfáà yẹn ní bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní sẹ́rí pọ́jọ́ ti lọ àwọn yẹn ti ń ẹ̀kẹ̀lẹ̀ sí kẹmọ́ sọ̀rọ̀ pé kákẹmọ́ pẹ̀ sọ tọrẹ ìná ọkọ̀ tí à bẹ̀ 30 minutes 30 minutes afáàní àà ohun tí mo mọ̀ mọ̀ kọ tíra lórí rẹ̀ ẹ wá ní kí n sọ̀rọ̀ dídí tí à ní 30 minutes kò burú ọlọ́run tọ́ sọ́nà wọ́n gba wọ́n bẹ̀rẹ̀ nílẹ̀ wọn bá wọ́n ṣùgbọ́n láàrin 12 minutes yẹn gbogbo òjòkó ọjọ́ Friday àti Saturday gbogbo ẹ̀ dàrú ọ̀rọ̀ yẹn ga kódà kèéwù mi kéèyàn mọ́ sí ibi mọ̀tẹ́mọ̀rì káì kódà ó dùn mí pẹ̀lú rẹ̀ wáyé mọ́ gbogbo ẹn tọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ kálukú mọ̀ pé ọ̀gá lọ́lọ́run fi fáìmọ̀ kan gbogbo àtọ́lọ́nsá kí ni fojú núwò yìí nìsí tí wọ́n lọ ń gbà ní ibi tàwà bọ́rọ̀ dé ni pé inú bí àwọn ọ̀dọ́ débi pé wọ́n ń lé àwọn àgbàlagbà tó ti sọ̀rọ̀ ń jẹta àná ní èpo ọ̀sán ni àṣẹ nǹkan ń parọ́ fún wa ni òṣèlú lẹ tún wá lò torí pé ilẹ̀ ń kọ̀ntró ẹgbẹ́ tí wọ́n ń pè ń fásán gbà yẹn mi àwọn bí wàhálà tí ń bọ̀ díẹ̀díẹ̀ nípa àwọn ní ayé jáàkì ohun tí wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ohun tó wọ́n bá fẹ́ wọ́n ti nǹkan yẹn Federal Association of Alisuna ní jẹ́bẹ̀ ọlọ́nkọ́ mọ́ bá tọ́ wọn sọ́nà kó sì mọ́ bá ní falibarika sọ ohun tí wọ́n ṣe àwọn tó jẹ́ kí nǹkan mọ́ dá ọlọ́nkọ́ mọ́ yẹn wọ́n sáyé lẹ́yìn ọ̀rẹ́yìn mi máa fẹ́ lọ ni pé gbogbo kálùkù ìfún tó ti bá ọ̀rọ̀ jẹta àtọ̀rà náà lọ kálùkù padà nísìn báyìí wọ́n wá rí pé inú àwọn tó sọ̀rọ̀ lánàá àti jẹta ti ń bàjẹ́ ìgbà téèyàn sọ̀rọ̀ tí ò tó 20 minutes tó da ọ̀rọ̀ 48 hours nù kódà tá bá pè 48 hours àtúndínkù ni 72 hours program tí ọ̀rọ̀ 20 minutes wá da nǹkan bí 71 hour tó dànù nígbà yẹn ni àfá àdáadáa ìwá sọ pé ẹwà ọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn láwá sọ àwájá ọ̀ tá bá ti sọ̀rọ̀ ẹ̀sìn tá dẹ̀ fi mọ̀ kàn mọ̀ tó dòdó bá ti hàn àyè fi rẹ nínú ohun tí mo fẹ́ lò mí nìyẹn tá bá pàdé lẹ́la kò pé a sálámọ̀ síra wa o àníra wa náà à ń yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ni o ẹn bá di lọ́la tá bá sálámọ̀ sí tọ́ kụra rẹ̀ lọ ajẹ́pọ̀ kàmọ̀sí nìyẹn o ò sì rí jòkó yìí lóore ibẹ̀ làwọn èèyàn ti ń ọ pé torí pé ti sọ̀rọ̀ sáájú ó ní gbogbo ẹntọ́bẹ̀ sọ pé irúrùn ta kíyàn dá ni múnkàrì ni fún wọn abọ́dọ̀ gbà pọ́mọ̀ ya wa kìí sèròǹgbà rẹ̀ nípọ́ fẹ́ búwa ohun tó hàn sí ní fi ń sọ̀rọ̀ èyí ò tó táà ni wọ́n náà dáta bá fún ní ózúrù yẹn tó bá ní irọ́ ní ohun ọgbà orí bátìlẹ̀ wà ń kọ́ àfáàyàn wa nígbà tí wọ́n gbẹ́nu tó wá náà falágbàfọ̀ ẹnu ká sọ pé bátìlẹ̀ òun náà wà lórí rẹ̀ náà yẹ́ẹ̀ sẹ́wọ̀n táwọn èèyàn ń fẹ́ náà nìyẹn kí kan sá dàrú kọ́ sá lé àwọn èèyàn jagídígbò mímọ̀ títọ́ ń kán létè báyìí àwọn èèyàn ń dákọ̀ àwọn tí àtà àgbọ́rí mẹ́yẹn yàtọ̀ sípa àgbọ́rí àwọn tí àmì ìtún mẹ́tún ẹ̀ lè rí ẹkẹ̀ gbókò ẹ̀ lásán ẹ̀ lè rí tíyàn tó kọmọ lọ́rán tó bá jẹ́ ká sọ òdodo mo tamari yẹn program yẹn lọ́lọ́n fi fi àfáà tó mo wí hàn tọ́dẹ́ nìkan ọmọ kí wọ́n tẹ̀ ti dé Nàìjíríà eléyìí bí ìgbà táwà padà dé Ṣakí akóra wa lọ báwọn nílùú wọn lọ́pẹ́ ah a mọ̀ rí ìmọ̀ lọ́dọ̀ yìí wọ́n lè mọ̀ kí ìmọ̀ báwọ̀ sáà lakọ́ ìmí wọ́n kọ́ láàkà jáde ọjọ́ ta lọmọ rántí àwa àlú mẹ́ta la pàdé lọ́dọ̀ ọjọ́ àwọn ará Kìsínà wa àtàwọn aré èròǹgbà kan náà ta bá lọ làwọn náà wa ibi tá ń lọ ni pé gbólóhùn pé súnmà láyé jídú fi anfusihim haraja mimma qaddaita wa yusallimu taslima ibi tí mo ti lọ nìyẹn nígbàtà bá ti yanjú ọ̀rọ̀ ẹ̀sìn táàfò òdodo hàn tàrí pò òdodo ni kò sí jàmá o kìí ṣe pá dìra wa sọ́kàn o sóyé ìgbàtà ti gbódodo yẹn ká tẹ̀lé wọ́n bá débi a máa tọpasẹ̀ bàtẹ ẹni káàkí a máa bú pẹsẹ̀ ẹni káàkí àbà kí ló dé afá kan wàláhì ìgbàtà afá yìí ń bẹ láyé mi kírùn mọ́sílásí alìsúnà mo bẹ olúwa kó bá mi foríjà fà yìí gbogbo títí ó kún ní fẹ́rọ fún kútùbà yẹn súnmọ́ torí pòdòdó dandan ní pòdòdó mọ́ báyàn wí náà ní láyé tẹbádà nìkan tó ń pè lódòdó ọ̀rọ̀ rẹ̀ ọ̀bẹ́ nìkan wí èlé ní oṣù òdòdó ẹlẹ́tàn òdòdó mọ́ àtàkì irọ́ ni afákan kéde ní jùmọ̀njọ́ kan ní pé tọ́ ọlọ́run ní máa sọ́rú kọ́lọ́run máa sọ́wá o àgá tí mọ́ ń lẹ́yìn ẹbá yàfá yẹn jáde láyé ni lẹ́yìn ọ̀rẹ́ ìlà padà gbọ́ pé àwọn tó wá gbé àga yẹn wọ́n lọ fi ṣiṣẹ́ ni kódà àṣírí wọ́n tú àwọn náà kú dáadáa ìlú ẹ́ àwọn náà kú táwọn náà kú dáadáa torí kíni tó so, nìkan ní wà sí rẹ̀ ti lè gbóná jù wọ́n nìkan ló mọ̀dódó sọ ní àga tí fi ṣe ó tó bàbá ìnáwó gbé kútùbà jímọ̀ tó sọ pé wọ́n jí àgàmì gbé o tọ́ ṣùgbọ́kọ́lọ́ wọn sáàmọ̀ sọ wa wọ́n wá tí ń sàfà ìtì lọ́spítù mọ́ wà náà àtà gbèsè ṣùgbọ́n lójú lọ́pẹ́ sí ngbàtà ìka ọdún márùn bàbá tó lídi wọn iṣẹ́ yẹn tí ẹ̀ náà bá ní òun náà bá lọ sàárè kí wọ́n jọ lọ yẹjú rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́run lẹ́fìmọ̀ pẹ́ mi àwọn èèyàn owó dodo ọgọ́rùn èèyàn tó sì mọ̀ dodo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ń dẹ́rùbà wọn tí ò jẹ́ wọ́n fẹ́ sọ látayé báyé ló sì jẹ́ àwọn tó gbó dodo lọ́wọ́ tó bá fẹ́ wà lórí òdodo sóyé ọmọ ìyá mi kò sí tàbí ṣùgbọ́n ó pinjú ní ọ ẹlòmí ò sí lórí òdodo náà tádánwò ń ba yóò tún wá kú tòun ti rọ́ lọ ká ìtàn látẹ̀yìnwá tí è dàsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfó olódodo wọn máa pa wọn tọ́kàn bá yíọ àfá sọ̀fúwàn lẹ́pẹ̀ tẹ́sẹ̀ ń dùn yẹn eléyẹn sojú èmi àti ẹ ìròyìn àfá àpálára lẹ́kọ̀ọ́ ebémi àti ẹgbọ́ táwọn aláwo gbé tí wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ tó di pé ń sòdodo ìdí ni tó fi jẹ́pọ̀ jẹ́nu súnà láàrin wa nílẹ̀ Yorùbá táàyàn bá rí pé ẹnìkan sọ òdodo táàyàn sì ń pariwo rẹ̀ tó bá ti pè tán tó wallahu yasimuka minan nas afáwà dáadáa tó wà ń bàdẹ̀ yẹn ẹ̀rì lórí <laughs> àwọn tó jù mí lọ lókúnlẹ̀ yìí torí pé ń sọ̀rọ̀ ní èjé wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rì wọ́n gbọ́ àwọn náà mọ́ sọ jù mí lọ tẹ́ bá pa mí pẹ́rẹ́ àwọn tí ó dìde padà sérí tí wọ́n mọ̀ hàn ilé mọ̀ kìí sọ ọgọ́rùn mọ̀ kìí sí ọgọ́rùn mọ̀ tó dí sọ tí ń sọ lójú wọn dákẹ́bẹ̀ tí ń wò wọ́n yìí látàyé báyé làwọn ọ̀tá ọlọ́run àtàwọn tó kórìíra òdodo tí wọ́n lérò pé solúsàn táwọn lè ṣe sí òdodo ní káwọn pa ẹni tí ń sọ ṣùgbọ́n sí máa wá sí mùsẹ̀ wà láìké wá sí musẹ̀ láti gbàdégbà lọ́lọ́mọ ń gbáwọn èèyàn kọ̀ọ̀kan dìde tọ́jẹ́ pé wà láyà khafuna lawmata láàhì dhalika fadlullahi yu'tihi man yasha àwọn táwọn ìfíà wọ́n yí bẹ̀rù ohun tí wọ́n mọ̀ wò ní pé sọ̀rọ̀ tí mo sọ dọ́gba torí ìrùn nítorí kóhun fẹ́ sọ̀rọ̀ ọmọ sọ̀sọ́kúsọ ọlọ́run náà tún nígbà yẹn lọ́wọ́ èèyàn tó bá sì ń sọ̀rọ̀ tọ́ sọ̀sọ̀kúsọ̀ àníyàn rẹ̀ tún gbọ́dọ̀ dá kò gbọ́dọ̀ fi wá propaganda àbó fi wá popularity yóò jẹ́ pọ̀ fi ṣe dìfà fún alhaq òdodo abẹ́olúwa gbogbo àwọn tí wọ́n ti fayé lẹ̀ lórí ohun tó yé mi ní òdodo ní ọlọ́run bá gbàgbọ́ wọn abẹ́ ọlọ́run ibẹ̀ náà ni dáadáa tí wọ́n náà ti pọ̀ sí àwa bí Olúwa kó dákun kó ṣàánú wa kó ṣàwa náà lẹ́nu ìdodo ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلم تسليما àwọn olùgbàgbọ́ àwọn làwọn tó jẹ́ pé tó wọ́n ju ọjú sẹ́lẹ̀ fọ́gbà nígbà tún ládìsẹ̀ anẹ́mìnì kọ̀ sọ́rọ̀ mọ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn èèyàn abú tí wọ́n èso olùgbàgbọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ wọ́n pé záàhìrí lẹ́sọ yẹn tọ́rẹ́ èèyàn mọ́ bà tí ní abẹ́rí nǹkan afẹ́jọ́yàn ọ̀rọ̀ yẹn papọ̀ mọ́ra wọn ni ò ẹ̀rí pé àwọn èyí takà yóò takà lánàá nìyẹn mùzákàrà láfisẹ̀ lájọ́rin ẹ̀mọ́tò ní ṣe ọlọ́run ni wọ́lẹ́wọ́ annakatabuna aléyìí aniktulu anfusakum àwíkúrújú min diyarikum ma fàálúhù illa qalilun minhum olúwa ni wọ́lẹ́wọ́ annakatabuna aléyìí táwọn ọlọ́run bá bá ṣe lófin lé wọn lórí aniktulu àǹfùsẹ́kùn pé ẹ para yín àwòrújú min diyarikum àbí ẹ jáde kó lẹ́yìn ma fàálù ọlọ́run wọn ní ṣe bẹ́ẹ̀ illa qalilu minhu tàbà fi ráhàn tí ó ṣe bẹ́ẹ̀ àwọn tọ́jẹ́ ẹmọ̀ pé àwọn olódodo máa kéré náà àwọn kéèkéé kan báyìí tán jó olódodo nìkan ní ó ṣe bẹ́ẹ̀ lánàá náà tí a mẹ́nu débi àyà yóò bẹ̀ ládó sí lánàá mọ́ná wa létí àyà ní nípa tàn nábi Musa ọ̀rọ̀ tí Olúwa sọ ní Suratul Baqara àwọn ọmọ Bani Israila sẹ̀ inú bí Ọlọ́run pé à ẹ̀yin tí wọ́n ti rè tí wọ́n ti fọ́lọ́n mọ̀ yìí láàrin pé Musa sì lọ gba àtàwọ́rá kódé ẹsì padà dẹni tí ń bọ̀ gédègbé màálù àyìn ní yọ́nú wa ẹbẹ̀ rárá tọ́lọ̀ náà dá fún wọn lójijì lọ́lọ́wọ́n bá mú ilẹ̀ sí súdé òkùnkùn bíríbírí wọ́n ti mú nǹkan àjà lọ́wọ́ òkùnkùn bírímù tí wọ́n ríra wọn mọ́ ẹmọ̀ pé kálùkù máa kìí tí bá tètè sáyẹ̀ tó gbá ìlọ sámi nígbà tó para wọn débi tó tọ́lọ́wọ́n bá lọ́rùn ìmọ́lẹ̀ tó dé padà ẹ̀yin lẹ́yìn ò ní para yín ẹ̀yin fẹ́ máa sẹ̀mí lórí aburú láyé yí kẹlẹ̀ mọ̀ pé kúfúrò ní bímọ rẹ̀ fún yín tó bá díjọ́ mi tó bá pè yín sí kúfúrò ẹ̀ ní dáwò mọ́ olúwa níbi táwọn èèyàn irú àwọn àṣẹta ti pa fáwọn tó kọjá lọ nìyẹn o àwọn tí ń bẹ lónìí bá parú rẹ̀ wọn ní tẹ̀lé sọ́lọ̀ ní apara tọ́lọ̀ ní ولو أنهم فعلوا ما يعظون به لكان خيرا لهم وشد تثبيتا Olúwa ní ولو أنهم فعلوا ما يعظون ká sọ yí pé wọ́n bá ń ṣe ohun táwọn Ọlọ́run bá ṣe kìlọ̀kìlọ̀ rẹ̀ fún wọn ní لكان خيرا لهم kò sóore kan tó tó kéèyàn gbọ́rọ̀ Ọlọ́run kọ́ tẹ̀lé oore ni ó bá jásí fún wọn وشد تثبيتا bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run ọba ọba fún wọn ní sabat ìfẹsẹ̀ nílẹ̀ tó lé nípa ẹ̀sìn ọlọ́run àbá fún wọn sabat eléyìí náà kọ́ ńlá lọ́kọ́ wa pé wàláyé yẹn máa tọrọ sabat ní lórí ẹ̀sìn ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة mọ́ sẹ́rí ẹ̀mí wa padà mọ́ lẹ́yìn tó ti fẹ̀mí wa mọ́nà bada idha hadaitana ó ti tẹ́mi wa lọ sọ́nà sórí ọ̀nà òdodo ọ̀nà islam wa hablana min ladunka rahmata innaka antal wahhab ìrẹ lọ bá tó lè tani lọ́rẹ tawa lọ́rẹ látọ̀dọ̀ rẹ pàtàkì gan àdúà yìí pàtàkì gan bákan náà ni anábì náà máa ń sọ pé Allahumma ya musarrif al-qulub sarrif qalbi ala dinika wa ya muthabbit al-qulub thabbit qalbi ala ta'atika eré olúwa ọba tí ma yí ẹ̀mí lórí ma tẹ̀láṣẹ̀ wọlọ́n torí lẹ́yìn tẹ́yà bá mọ̀ tán kò sí ohun tó kù tó jù lọ ẹni tí ò tí mọ̀nà kò sí nǹkan tààrí tí ju pé ọlọ́run fi ọmọ náà bádá táwọn sí fún náà ọkọ̀ ẹni tó ti mọ̀nà nǹkan ní ká máa sọ fún tí kọ́lọ́run tún sí lọ́nà ohun tó kù tá máa ni pé kọ́lọ́run ọmọ àpadà kùnútù rẹ̀ Allahumma inni as'aluka istiqama ala dinik fi kulli zaman fi kulli zaman fi ramadani wa fi ghairi ramadan pé ìrẹ́ olúwa fún wa ní istiqama ìdúróṣinṣin lórí ẹ̀sìn rẹ̀ ní gbogbo ìgbànújá mọ́ bẹ lórí rẹ̀ báwẹ̀ ń ṣe ń bẹ ta dúó dáadáa tá ń kírun tá ń gbáwẹ̀ yìí táwọn yọ̀bá sí mọ́jà kú omi ọlọ́run àwọn tó bá mẹ́sìn lóore ní o bẹ́ sàdúrà lè e látọ̀ ọ̀tún ládíjọ́ mẹ́rin ẹn tọ́ rẹ́sìn bí wàhálà àsàmì láyé ẹ̀yí kóra yín lọ ọba jẹ́pá bára wá ń di ẹ̀sìn ọ̀hún mọ́sùmọ́tọ̀ igun ọ̀pọ̀ abẹ́rìnkà ṣùgbọ́n àtọ́mọ̀ pọ́lọ́wọ́n bá ṣe wá lóore àbùkátà rẹ̀ wà ṣaddan tathbita olúwa ní gbogbo ẹni tí máa ń fi wá sí ṣiṣẹ́ walau annahu fa'alu ma yu'aduna bi kò bá ṣe pé wọ́n ń fi wá sí gbogbo kìlọ̀kìlọ̀ tá a ṣe fún wọn wọ́n fi ń ṣiṣẹ́ ní lakana khayra lahum kò sóòrè kan tó ju pé kí gbọ́rọ̀ ọlọ́run kó sì lò lọ lahum ashaddan tathbita torí pé ìgbọ́rọ̀ ọlọ́mọ fún èèyàn ní sabat ẹ̀mí yóò rinlẹ̀ iye méjì tí ń bẹ tẹ́lẹ̀ ẹ̀ yóò kú ò tí a bá gbọ́ wà sí wa idha la atayn àbí ẹ̀ wa idha la àwọn náà ọba àbá sì fún wọn látọ̀dọ̀ àwọn ọlọ́run bá wá ẹ̀san tó tóbi àbá san fún wọn àwọn tí wọ́n fi wá àti ṣiṣẹ́ tí wọ́n dúró dédé pẹ̀lú ẹ̀sìn á san wọ́n lẹ́san tó tóbi walahdaynahum siratan mustaqima àbá tọ́ wọn lọ sójú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà àwọn ẹni rẹ̀ àbá gbólóhùn pé àbátan sójú ọ̀nà tó tọ́ yẹn sẹ́mọ̀pá ti wà lórí islam already ó sì wà ní suratul fatiha tààtúmọ̀ túnmọ̀ sọ pé ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àwọn kò bá jẹ́ pé ti mọ̀ ẹni ẹ̀tún mọ́ sọ pé kó ṣe kíni ẹ́ kọ́tọ̀ ìsójú ọ̀nà tọ́tọ́ Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè <laughs> ẹnikẹ́ni kò lè lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀ olódo <laughs> ṣé ti tọrọ tí wọ́n rí tàà sọ pé ìdínà sọ́rọ̀ àtàlùmùsẹ̀kì ọmọ túnmọ̀ rẹ̀ ni ìyẹn ló fún orí olúwa fún wa nífẹsẹ̀ rinlẹ̀ lórí ọ̀nà tọ́tọ́ torólúwa ti sọ fún wa pé Yasin wal Qur'anil Hakim innaka laminal mursalin ala siratim mustaqim ọlọ́ni orí rẹ̀ Muhammad inú òjíṣẹ́ lọ́wà orí ọ̀nà tó tọ́ ẹbí jẹ ojúmọ́ láyìn náà tọrọ oúnjẹ elébi ni yìí ni fún wa lóúnjẹ òjò wa lónìí tẹ́ lóúnjẹ ni tẹ́m̀fí tọrọ oúnjẹ ẹ̀yàn ọmọ pé yìí kìmọ̀ ní ẹnikẹ́ni tó bá ti mọ̀nà ó bùkátà tọrọ kó mọ bẹ lórí ọ̀nà hadith èyí tánàbì sọ pé ẹ̀rí ìsìn àti mọ̀nà dàbí ojú rẹ̀

látijọ́ ẹ̀ náà tí ma ń yàwòrán Jésù lọ́dọ̀ yìí ẹ̀yà tọwọ́ kóòtù rú mẹ́bí jàlàbí àlẹ́ ẹ̀bẹ́ sí lọ́rùn kẹ́ńkẹ́ àbí sẹ́yìn ti rí Jésù tọwọ́ kóòtù rú <laughs> wọ́n fi kóòtù sí lọ́rùn <laughs> yóò tún nínú gbọ́ ṣe Jésù tí ó tẹ́ Jésù máa nínú gbọ́ ni ẹ̀yìn ń fà tí <laughs>

Ah. alhamdulillah ọ̀nà wá lọ́jọ́ tí wọ́n that is why tó fi jẹ́ pé ní wọ́n sọ pé anáde ìsá. afi alayhi salatu wassala àwọn sàdọ́wà fún àdọ́wà lẹ́yìn ṣe fún ẹbá rẹ̀ wọ́n tún dẹrù ẹrù wọ́n tún ó ṣe ní suratu Maria bí kùránì ṣe tó yẹn kò sí suratu Amina mẹ́ Amina sì lè yá ànábì wa kò ní sura náà kùránì ṣùgbọ́n sura àyà Jésù ń bẹ́ẹ̀ kùránì wa sẹ́wọ̀ ara wa bí ọ̀tá Jésù wallahi àwa lọ́rẹ́ rẹ̀ yìí gán lọ́tà ni bẹ́ẹ̀ni tọ́bá sì padà dé bọ́tẹ̀ jẹ́pà ọ̀bẹ́lọ́un ká mọ̀ bẹ́láìdìgbà tí ì dé torí fìtínà tí ó ṣẹlẹ̀ kẹ́ kí nùzúlì Ìsá ó tó ṣẹlẹ̀ kọ̀rọ̀rùn tó bá padà dé ọlọ́run bá ní yọ́ padà yé yí kọ́bla mautihi síwájú kó tó di pé ó wá kú ẹ padà mọ̀ pé sí lẹ́yìn ẹ̀ àwọn lẹ́yìn olúwa ní títọrọ tá ń tọrọ pé Rabbana àbí ihdina siratal mustaqim kò túmọ̀ sí pa àmànà orí ọ̀nà láwà orí ọ̀nà láwà ẹrù ọlọ́wọ̀n bá kan rẹ̀ mo ti mo sì ti lu fóònù pa wọ́n pèpèpèpè wọn gẹ́ẹ̀tì wá ní wọ́n yọ fóònù kí wọ́n fóònù kí n fi pe mẹ́káníkì ìgbàlẹ́ni ní pè wọlé àfà mo ti jókòó látẹ̀ẹ̀kan wọ́n lẹ́lẹ́ lọ́n gbẹ̀rù kan ní tí tó wákàtí kan àrí ìmọ̀ ní àà má èrè tí èmi bẹ̀ẹ̀ ní sí o torí bí mo wà mú tó bàjẹ́ ẹ dákun ọ̀rọ̀ sàkánì mo bá wà kí torí mo mọ̀ pẹ́yìn ẹ̀ tó tó 5 million 10 million lọ́wọ́ ẹ̀ wọ́n ní ṣe bí wọ́n ní iye kan ní máa jẹ́ tọ́ ẹ ti sì gbọ́ ẹni tó bá lówó tó dín sí 2.5 million sàkọ́ ọ̀wọ́nú owó rẹ̀ ni wọ́n wí o ohun tó bẹ̀rẹ̀ láti 2.5 million lóòkè àwọn ọmọ yọ zaka ẹni ẹni ẹ̀hún rò pé wọ́n ní 2.5 million láyọ zaka lérí rẹ̀ tẹ̀rí kẹ́yàn máa sọ̀rọ̀ kọ́ máa yé dágan o kìí ṣe 2.5 million ní sọ́ọ̀bù yẹn ẹni àwọn gbọ́yé síbi pé tí wọ́n bá ti ní ní ṣọ́ọ̀bù lọ́dún yìí a jẹ́ pé owó nílẹ̀ yọ̀sàká mẹ́rin yóò pò ẹ̀ ní yọ̀sàká lórí rẹ̀ kò rí bẹ́ẹ̀ o gbogbo yẹtẹ bá rí ni yẹtẹ bá ní divided by 40 very simple ṣẹ́mọ̀ olúwa ní bọ́lọ̀n ṣe gbọ́wánu Quran divided by 4 divided by 10 ni method tọ́lọ́wọ́n bá lò ẹ kọ́kọ́ dọwọ́ yín sọ́nà mẹ́rin ìdákanú mẹ́rin yẹn wá dáhùn sọ́nà mẹ́wàá sóyé ìpín kan ẹbẹ̀lẹ́ àfi ṣe zaka but very simple formula ẹn tó ní 10 million divided by 40 5 million divided by 40 wọ́n sọ fẹ́ nìyẹn wọ́n ní ah ẹ̀ àwa yìí mọ́ solówó ní ẹ̀yẹ solówó lẹ́ ń béèrè zaka olùsí ní mọ́ béèrè pé só wọ́n yọ zaka bí kí wọ́n mọ́ tọrọ pé Ọlọ́run dákun lówó kí á pé olùsí ní kò lówó lọ ó ti lówó tọ́wọ́ sàkásí èso lòsí ibi tí ìjọlówó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ni pé ẹni tó bá ti lówó tọ́wọ́ ní sọ́ọ̀pù àwọn zúmálì nìyẹn gbogbo ẹni tí ó bá ti lówó tọ́wọ́ ní sọ́ọ̀pù àwọn fòkọ̀rọ̀ áwò ni eré ẹ̀dà lọ́rùn ìwọ owó rẹ̀ wọ sàkámọ́ mọ̀ bẹ́ <laughs> ọ̀pá sí rẹ̀ bẹ̀ lọ́rùn <laughs> àwọn làwọn pọ̀ yìí àyọ́mọ kékeré tí <laughs> eléyìí ń sọ fún wa pé kíra ẹni tó lówó tọ́wọ́ zaka mọ́ sọ pé ọlọ́run sí wá lábọ́rọ̀ ọlọ́run sí wá lásìkí kí á pé olùsìn sólòsìn kọmọ̀ tán ní lọ́hun bẹ́ẹ̀ náà ni sọ pé mustakim tó ti wà lórí ẹ̀sìn olúwa fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ọ̀nà tó tọ́ àti ọlọ́run tó bá tẹ̀lé tọ́lọ́run àtútù jíṣẹ́ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ ọlọ́run ni ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn tó bá tẹ̀lé tọ́lọ́run àti tòjíṣẹ́ wọ́n mọ̀ bẹ pẹ̀lú ta parí ìdẹ̀ra lórí nínú àwọn ànábì ọlọ́run والصديقين والشهداء والصالحين wọ́n mọ̀ bẹ pẹ̀lú àwọn olódodo èèyàn àti àwọn aṣòhàdá àwọn tẹ́mi wọ́n sọnù nítorí ẹ̀sìn ọlọ́run tí wọ́n kúkú ẹ̀sìn wasalihin àwọn mùmínì nìyẹn àwọn ẹni rẹ̀ wọ́n mọ̀ bẹ pẹ̀lú wọn lálẹ́kìyàmà wàhásúná ulá ìkarọ̀ fi kọ́ ọlọ́run tẹ́yàn bá máa bá yẹn kẹ́gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó da ẹgbẹ́ eré ẹni tó bá lè báwọn yìí kẹ́gbẹ́ òun lọ kẹ́gbẹ́ eré ẹgbẹ́ bọ́mọdé òkú ẹgbẹ́ ànábì ló nígbà sóyé ẹgbẹ́ alábùkù làwọn ni ẹgbẹ́ gidi òun ni kẹ́yàn báwọn ànábì ọlọ́run kẹ́gbẹ́ kẹ́yàn báwọn olódodo èèyàn kẹ́gbẹ́ àwọn tó ń ṣe Islam pẹ̀lú ọkàn tó mọ́ àtàwọn tó jẹ́ pé gbogbo òṣòro tó dé lórí pé wọ́n ń ṣẹ̀sìn àdánwò tó kàn wọn wọn ò kó mi wọ́n dúró sí kódẹ̀ mi wọ́n tán síbẹ̀ bẹ́ẹ̀ làwọn mùmínì àtọ́jẹ́pọ̀ sán àtòrú wọ́n ń bẹ lórí gbogbo ohun tí ọmọ yí ọlọ́run nínú ohun tí ọlọ́run bínú sí wọn mọ́ jìnà sí àfẹ̀yí tó bá sèèsì lópo gẹ́gẹ́ bá sì mọ̀ padà mọ́ ọmọ èèyàn ni àwọn mùmínì èékàn palẹ̀ mọ́ dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máa sèèsì wáyé lọ́wọ́ tiwọn ṣùgbọ́n àwọn mùsùlùmí súnmọ̀ àmànú súnmọ̀ káfàrú tó dada n'isi dáadáa nísìn ní ti ń lérí ilẹ̀ ọgbà àwẹ̀ okò mú tí o táì fẹ́ parí tí ń wo táwọn lọ bá àwẹ̀ ní jẹ́jọ́ kejì ọdún wọ́n ti yọ ń bùkù kalẹ̀ pé báwo ni ń bá lọ́pẹ́ wọn lọ sọ́tí ẹ̀wó lọ́tẹ̀ yìí ẹmú làwọn fẹ́ káwọn mú ká mọ̀dún mú bí àmọ́ ọgbàgọlọ̀ wọ́n gború wọ́n ti ń fẹ́ wọ́n ti ń fi inú wò àbáwọn tó pèsè náà ni wọ́n èsínú ìsí àwọn mùsùlùmí tí wọ́n ni àwọn mùmíní wọ́n kò ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ìranù abẹ̀lú akọ́síwá mùmíní o lódodo èyí tó kéré jù tá lè fi wà ní jẹ́nà the least tẹ́ lè fi wà ní jẹ́nà ni mùsùlùmí wàlá tàmùtúnna illa wa antum muslimun ṣùgbọ́n wọn wọ́n ti kọ ọmọ ọlọ́ jíyà díẹ̀ nù náà o tẹ́mọ̀ ìyà díẹ̀ ta pé yẹn kìí ṣe díẹ̀ ọlọ́mọjà bá wọn nípin rẹ̀ mẹ́rin bá lo bí 200 million years sínú náà tó lọ 100 years sínú náà tẹ̀mọ́ á lọ àlìjẹ́nà Yorùbá ní ẹkùn dá mi mọ́ da áfìwẹ́ni tẹ́kùn ọ̀fọwọ́kàn àbí mọ́jìyà sínú ẹni tí ọkọ̀ wọn kó tó wà lè jẹ́nà gbogbo tẹ́yàn máa se tẹ́yàn fi lẹ́tọ̀ sí sí ẹni rọrùn fún adákùnsánú wa àwọn asalihin ni àwọn ẹni rẹ̀ àwọn ẹni dáadáa wa hasuna ulaika fi yìí ah, dhalika fadlun min Allah ọlọ́run lájùlọ lílé ìjẹ́ látọ̀dọ̀ ọlọ́run kásí ẹnìkan lẹ́ni tí ó lè ṣe ìsìláàmù tọkàntọkàn tí è ìsìláàmù bọba bá mi mo dólé bọ́bá mi mo dólé ọlọ́run lájùlọ ọlọ́run ni o tọ́lọ́run ma ṣe fẹ́ náà ẹrísùn alima ọlọ́run sì tó ìmọ̀ rẹ̀ ìmọ̀ ọlọ́run bá cover everything nǹkankan pamọ́ fún la ilaha illallah nínú tawaf ní kaaba tọ́lá ìgbà pé gbẹm tó bá ti wà lára tawaf èyàn rẹ̀ ni wọ́n àbí torí kálùkù wá rọ kiri kálẹ̀ olúwa ní kọba lera foríjì ṣùgbọ́n ẹgbẹ́ dọ́gbọ̀n àmọ́ ṣẹlẹ̀ ẹ parí tawaf báyìí àwọn bọ́ọ̀sì tá a máa dè mọ́ orí ara mi yẹn wọ́n ti fa bẹ́tọ́ return ticket ẹlòmí tí ìpadà Nàìjíríà wọ́n ti yọ́ lọ owó tó fi síbẹ̀ tó lọ́wọ́ mọ́ wọ́n ti yọ́ lọ lẹ́kún ọ̀bá sọ ẹ̀yìn fojú ẹni re wo gbogbo èèyàn bẹ̀ gbogbo ẹná wà ní tààfù kọlẹ̀ ní re èròǹgbà kálùkù ọba débẹ̀ ẹni ó fẹ́ jalè èròǹgbà rẹ̀ ọba débẹ̀ abẹ́rí nǹkan ilé tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi sọ pé lẹ́yìn ìpínrẹ ọkẹrẹ kálẹ̀ ilẹ̀ méje wọ́n mọ́ fagilé gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ni tó bá ti lè tàwáfù lẹ́ẹ̀méje wọ́n fagilé ẹ̀ṣẹ̀ rẹ̀ ni àwọn kan wá ń ṣe lọ wọ́n tún wọ́n tún dẹ́ṣẹ̀ Ọlọ́run ló mọ iye ìgbà tí wọ́n ṣe àdìpẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n yẹn torí gbogbo ààyè tó bá jẹ́ ààyè ọ̀wọ̀ tó ẹgbẹ́ tí wọ́n bá débẹ̀ yẹn máa ń ráforíjì bẹ́ẹ̀ náà ni tó bá dẹ́ṣẹ̀ ń bí kẹ́ dẹ́ṣẹ̀ nù Ramadan kí a fi dẹni pé o ìforíjì ọmọ báyìí lọ́jà náà bẹ̀ sọ pé àìrí ìbú yanyan ni ọlọ́n sọ wá mẹ́ bínú ọkọ̀ sí hátó yẹn bí a rútí lẹ́kọ̀ọ́ tí mọ́ hátó ó kún kó attachment ẹ́sì mọ́ra yìnyẹn ìwà kálùkù mọ́ bá débẹ̀ ìwà bọ́kọ̀ tí wọ́ hátó ìwà rí ọ̀bọ̀ débẹ̀ òun ò nídìí pé kọ̀ tí a sáyì tí lè fi yíyàn ẹ̀nà bá jónsìn náà ó lè mọ́ lọ fọwọ́ ẹmọ̀ kí wọ́n mú stándì ní àbí ọkùnrin ní bẹ̀wájú rẹ̀ tó dúró tí obìnrin ọkùnrin ní bẹ̀lẹ́yìn rẹ̀ yọ máa ti bẹ̀yẹn lọ náwọ́ sóbìnrin bí ẹlẹ́ẹ̀kẹta tọ́wà lọ́n yọ́ mọ̀ lẹ́nu pé bá wọ́n sí mọ́ yọ fóònù lápé sọmọ̀ pákò gbá ya mọ̀ ìyanúlẹ̀ kódà àwọn ará sáké àmọ́ fi búyàn pé a panúdé oró ti yanúlẹ̀ bí àpò gbáyà iye ọmọkọ́ gbọmọ á sí ya mi kí ní ìyanúlẹ̀ lódodo àpò ẹgbẹ́ ìwọ̀n àpò jíǹsì tó mọ́ ha tó kí fóònù bọ́ sọmọ̀ pé yọ́yọ̀ lẹ́ni pé bá wọn sí ọmọ very easy ọlọ́mọ sàbúrú ní rọrùn fún wa olúwájá mọ̀ pé nínú àwọn àyà yìí kásáré sàkíyèsí àwọn kankanká tó mọ́ ka ọ̀rọ̀ imam ibn kassir olúwájá mọ̀ yìí pé àwọn òfin ta ṣe fún yín àwọn òfin yìí ò lè kí ló lè nù àwọn òfin yìí nìsìn àkànlẹ̀ pé ẹwà àlìjẹ́nà láìsí tẹ́sì fún yín ni very simple question ó kí ọ́dá ta bá ní kẹ́ para yín lẹ́tọ̀ọ́ wà àlìjẹ́nà kọ́ ẹ̀rìpùn tọ́lọ́wọ́ bá sọ nìyẹn pé wà lọ́ anna katabna àlè anikitolu àwọn fúsẹ̀ tó bá jẹ́ pé bí táa ṣe ní pé kò tó lè wà lìjẹ́ náà ọyẹ para yìí sẹ́yìn yóò ṣe léyìn àwọn ìkòròjú mìndì yà rìkùn àbá ti jẹ́ síṣẹ́ kọ́lé ni ẹni tí ó bá wà lìjẹ́ náà ó fi ìyàwó rẹ̀ lẹ̀ ó fowó lẹ̀ ó fi lé lọ fẹ́ fìrìtì lẹ̀ ọmọ rìn lọ gbọ́dọ̀ padà bẹ̀ mọ́ sóyé ọpa ogun tó ń fi jayé ti sẹ́yìn yóò ṣe báyìí àwí gbogbo ilé ìfún yí kéèkèé ta ní ẹsẹ náà lẹ́túnkọ̀ tẹ́ lè ṣe ọlọ́run la lè rínú yí tí ó ṣe ò tábà fi rí ìlàpọ̀ ní ìlú àwọn kéré jọjọ wọ́n kéré jọjọ ọmọkùnrin kan lóhun se prank out of nonsense èyàn máa ń gẹ̀ ní sense ọlọ́ra àwọn masíyìn ìyẹn tóbi mọ́ ń bẹ́ǹdì sínú báyìí ó tóbi ju bàjáàjì lọ báyìí tọ́ rẹ̀ ń bẹ lókè yẹn títún ní o ó ní yes masin yóò fẹ́ bùn yẹn lónìí bẹ̀t lórí àdánwò òwọ́n mọ̀ dáhùn ọlọ́kadà dúró pé kí wọ́n gbéhùn òwọ́n máa tọ̀ sí wọn la ẹni tí ó bá ti bínú òun náà gbà masin àwọn tí wọ́n ń nà àtúnwọ́fẹ́ pàápín 20